ولا تموتن إلا وأنتم مسلمون irun ọjọ́ yìí tó fi ń lágbára jù nínú àwọn ọ̀ràn yẹn lẹ́yìn aṣàhàdàtàyè gbólóhùn ìjẹ́rìí méjèèjì èyí tá a mọ̀ sí kẹ́límọ́tò tàwọ́fì gbólóhùn ashhadu an la ilaha illallah. وأن محمدا رسول الله ìrun tó lọ́lá lẹ́yìn ìgbà yẹn ìrun yìí ọjọ́ kan nínú àwọn orígun Islam èyí tó wá nù hadithi Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma nínú hadithi tí mọ́ Muslim gbé jáde wọn lọ nàbí sallallahu alaihi wasallam jẹ́ oyè wáyé pé múni al-Islam ala khams Islam wọn mọ sí orúkún mẹ́fà àkọ́kọ́ náà wọn ni ṣahada ti allah ilaha illallah wa anna muhammad rasulullah ǹjẹ́rìí pé kọ̀ọ̀kẹ́ni sọ́lẹ́sọ̀ ti jọ sí lódodo àyàfi ọlọ́run ọba dẹ́dà òun nìkan lọ́lẹ́sọ̀ ti jọ sí lódodo àti pé muhammad ń kọ́ òjíṣẹ́ ọba rẹ̀ nínú orígun islam òun ni ikọ́ ìsọ̀lá ìmáa kẹrùn-ún nínú orígun islam wọn ní ìta ìsaka ìmáyé nsaka nínú orígun islam ọ̀hún náà ní hajjil bayt ìlọ́bẹ̀lẹ́ ọlọ́run ọba òkújọ nínú orígun islam ọ̀hún náà ní sọ́mi ramadan bó ti wá ní hadithi imam muslim látọ̀dọ̀ afáwọ̀ abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma. irun yìí ọ̀hún náà ní anabi sallallahu alaihi wasallam lọ́ọ́ sàfihàn ìyẹn ti tí ọba kì ìjọ ọlọ́run lọ fi ti àyè ní gbàgbọ́ pé kèfèrí lonítọ̀ ọwọ́ nù ọ̀rọ̀ tá nẹ́bi sallallahu alaihi wasallam ń sọ ìgbé ìdẹ̀bẹ́ ìnà rọ́jùlì wà bẹ́ẹ̀ ẹ̀ ṣíríkì wọ̀lùkúfúrí tẹ̀rùkù sọ́lá ìhun tí ń bẹ láàrin èèyàn sẹ́bọ̀ adá ẹni gbàgbọ́ òun ni fífa sí hadith eléyìí náà mọ́ mùsùlùmí wọn gbé jáde nínú àwọn ọmọ tí wọn àwọn sàhábà رضوان الله عليهم اجمعين ẹni tí wọn ń pè ní abdullahi ibn shaqiq wọn ní sẹrí àwọn sàábẹ òṣìṣẹ Ọlọ́run sallallahu alayhi wa sallam wọn ò rí kankan ní yẹn kó sí tó ń bọ̀ ń pa kankan nínú iṣẹ́ tí wọn wá kó ń bọ̀ ń kéferì yàtọ̀ sí wọn. omi ẹ̀yí pẹ́ ni tí àwọn sàhábà máa ń pè ní kéferì wọn lẹni tí ò sí wọn. ìmáàmù mùsùlùmí sí wọn fa hadith yìí yọ nínú súnà tó wọn. irú yìí òun náà ní òkú ẹ̀sìn òun ní òkú ẹ̀sìn èyí tó ti gbé ẹ̀sìn ò lè dúró àyàfi pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bá Nabi sallallahu alaihi wasallam ti tún sọ nínú hadithi sí máa mọ́tò nínú ìsìn tún gbé jáde wọn ni ra'sul amri al-islam olórí ọ̀rọ̀ òun ni kéèyàn jẹ́ mùsùlùmí wà àmúdùmù sọ́lá òkú tọ́wá gbé yìí dúró òun náà nìyẹn wọn bí ẹgbẹ́ tí yẹn bá pinnu ẹni mùsùlùmí tí ọba kírun èké ni yìí ṣe mùsùlùmí. bákan náà ìmú tó wá jẹ́ góńgóri gíga islam òun ni ìjàgbọ́jọ́ náà lọ́wọ́ ọba sùhánù àgbàdàlà èèyàn ló ti ọlọ́wọ́ ọba. irú yìí òun náà ni awwalu ma yuhasabu alayhi al-abd òun là kọ́kọ́ òun tí wọ́n kọ́kọ́ máa ṣe ìṣúró rẹ̀ fẹ́rù níjọ́ gbẹdà ẹ̀yà mo sì wá náà ọ̀pẹ́ dáná ní sọ́lọ́lá أول ما يحاسب عليه العبد يوم القيامة أقوى أن أقوى تسير له níjọ́ bí ta lọ́kẹ́yàmọ̀ sọ́lá irun ni. tírun yìí bá ti da onítọ̀ ń kọ́ni abúláha ó ti jèrè ó dẹ̀ ti là. tírun bá bàjẹ́ irúfẹ́ ẹni tírun ẹ bàjẹ́ tí òsì gbogbo yẹn fọkàn ní kọ́ bá wà kọ́sù. wọ́n tọ̀ ó ti ṣe kíni ó ti pàdánù ó dẹ̀ ti sòfò sọ́lọ́n má lè ka bá wọn dé. irun yìí òun náà ti kúrò tó àyè fáànẹ́bí sọlọ́lọ́ àtàlà ìtútù ojú náà lọ́jọ́ fáànẹ́bí ńgbà tó wà láyé ọ̀fẹ́ balẹ̀ òun mọ̀ iná ìfọ́bí akírun jẹ́ fún ni ya ànẹ́bí sọlọ́lọ́ àlejò ayọ̀ sẹlẹ̀m ó ní wọ́n jọ́ọ̀yìn láti kúrò tó àyè ní ìsọ̀lá ìtútù ojú mi wọ́n fi síbi irun kíkí irun yìí lábẹ́ fí pàtàkì rẹ̀ òun náà ní nípa ọ̀rọ̀ rẹ̀ tó sọ fún lórúkà tó fún àkókò díẹ̀ tí ó lò láyé wọ́n ní asọ́lá ìrún lọ́wọ́ yín o wọ́n máa mẹ́lẹ́ka ti ayé máa nípò. bákan náà àwọn ẹni tí wọ́n bá wà dọ́rọ̀ ààyè ẹsẹ̀ dáadáa sí wọn. èrò yìí òun ti fẹ́ sílẹ̀ ọ̀kan èyí tó ṣe pé kò sígbà kankan tó ṣe pẹ́ nígbà tí wọ́n fẹ́ lọ́rùn tó ti dàgbà tí ó pa á sí nínú gbogbo ìgbésí ayé rẹ̀. ìyá ìbádọ́lá ẹ̀yẹ́rú ti ọlọ́wọ́ ọ̀bà nínú àwọn ẹ̀sà èyí tí ń bẹ fún irun tó fi yàtọ̀ sáwọn ọjọ́ sí yókù òun ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala fúnra ara rẹ̀ ló ṣe irun lọ́rùn ẹ̀yà ó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam pẹ̀lú bó ti di sọ fún ni ó sì pè wá ní lailatul isra wal miraj ní òru èyí dá Nabi sallallahu alaihi wasallam tó kò ní Mọ́kà láti Kudus láti Kudus lọ síbi sánà àti àwọn àyè tó gbéga. ìgbà dàlá irun yìí lẹ́sà tó wà fún òun náà lọ kọjú náà rẹ yẹn tọ́lọ́run dá kọjú náà lùkọ́ náà ẹ̀yin náà wọ àyà tá a fi bẹ̀rẹ̀ awọ ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ fúnṣúná wa wípé láàrin ibi tọ́lọ́run bá ń dákọ ẹtírun ẹyọ zàká tá a bá ń náà sì bá a ní ìgbà eighty two òun láàrin ń sọ pé ẹyọ ṣé kọ́ pàtàkì nìyẹn ọ òun là kọ́kọ́ ń tọ́lọ́ wọn bá ṣe ní ọ̀rẹ́ yẹn fún àwọn ẹrúsìn rẹ̀ nínú ìjọsìn wọn kẹ̀ pé kọ̀ sọ́rọ̀ yẹn ká tó ṣáájú rẹ̀ yàtọ̀ sí ẹ̀tọ́fíìn wípé ìní ìmán irú yìí òun náà ni wọ́n ti tún ṣe lọ́rẹ́ yẹn pé ká máa kí lóru ká máa kí lọ́sẹ̀ wọ́n jẹ́ wákàtí márùn-ún gẹ́gẹ́ bá ti mọ̀ obì yapa sí àwọn orígun lápẹẹrẹ oṣù kan láàrin ọdún ni hajj náà nìyí ẹ̀ẹ̀kan ẹtù wo zaka nẹbi ẹkẹ lọdún ni irun yìí òun ló jẹ ọ̀ràn yẹn gbogbo ẹni yóò dọba ti gbà fà lọjọ mùsùlùmí ọ̀dọ̀ òun ti bàlágà ọ̀nìlàkà yìí ọjọ́ ọkùnrin ni ọ àbójú obìnrin ni ọjọ́ àdàlà ló fi jáde pé irun yìí ọlọ́run ò ní gbà lọ́wọ́ kẹfìrì tẹ́nìkan bá ya kẹfìrì tóun náà wà wò fún un tẹ̀ láì kí báwọn mùsùlùmí ṣe ń ṣe yẹn lọ́ba ti bẹ́ẹ̀ lọ́ba wá kẹ́wọ̀n.

obìnrin yìí pé irun yìí kìí ṣe dandan fún kéfì títí tí o ti gba islam ṣùgbọ́n àbá pé ti gbé kọ́wá kì tọ́ba tí wàá lówó ṣe àwọn àlùkò gbogbo lórí ìjẹ̀rí wa ọlọ́wọ́n bò ní gbàrún lọ́wọ́ kéfì ọlọ́wọ́n ní gbàrún lọ́wọ́ ẹni yóò tọ́ba jágbé kó ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ọba tó lóun ti di kéfì ẹ̀rọ ti rà ọ̀dọ́ máa ń lọ sí mọ́gì bọ̀pẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún tọ́ba téèyàn bá ké láì jásí pápó kó oorun yẹn sì tó èyí tó dájú ní fọlọ́ ọ̀bùn nígbà ẹ̀rí fọlọ́ ọ̀bùn subhanahu wa ta'ala wọn ni inna salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀rẹ́ yẹn ní ká kírun ọ̀rẹ́ yẹn sì ní ká kí sásìkò ẹ̀ yàtọ̀ sí àwọn mọ̀bùnìyù tọkọ̀ láwùjọ wa àtúbà mọ̀bùnìyù wọ́n ti mọ́ fa ìgbìmọ̀ àtúbà táwọn bá kí ọba àjàgbá ọ̀sán àti ìsìn ní fájúwò tó yọ ọdún sí ìtọ́kẹ̀ wa mẹ́ta. àyílà táwọn bá kí o àwọn ọmọbìnrin yìí tọ́wọ́ aláwùjọ káàkiri kìkì aago méjì ọba àjá pé tó tiẹ̀ lójú pé kì í sa aago bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sa aago kan ńlọ ọdún ló ti bẹ̀rẹ̀. ẹ wà lásán níbi aago mẹ́rin kódà kọjá pé sí náà ní áfíríkà ẹ wá wà wọn alábòsí àwọn èèyàn yẹn tọ́ba ti àsìkò rọmọdán irúfẹ́ wọn ni wọ́n mọ àkókò kọ́ńtìrìbì dáadáa àwọn kẹ́kẹ́ wọn máa sọ pé sípò yẹn kẹ́ ti pẹ̀lú ní ọ̀run ti wọ́ nítorí àti lè sínú ṣùgbọ́n wọn bá ti dá sípò akẹ́kẹ́ tí ọ̀bọ sínú rọmọdán nígbà tí àgọ́ méje ni ọba tó bá bàbá àti ọba kì í nìyẹn ẹ dákun sí bàbá ní ọgbà rún lọ́wọ́ wa ni ọlọ́run ọba dẹ́ẹ̀dá ọ̀rẹ́ yẹn ní ká kírun ọ̀rẹ́ yẹn sì ní ká ṣe ní àkókò rẹ̀ obìnrin pé irun tá a bá kí nígbà tí ẹ sá àkókò rẹ̀ báyà àkókò ti lọ àbá àkókò ètò èyí tó dájú náà ní fọlọ́wọ́n bò nígbà ọ̀yìnbá dọ̀lọ́ bá a ti sọ pé irun yìí pàtàkì tó inú ní pàtàkì tó lọ́wọ́ bọ̀ tó fi nígbà òun náà ní kí ẹ má wà ní ọdún ẹ̀rọ àtẹ̀bí ní ọlọ́wọ́ bò obìnrin àbóbìnrin ti ń sàlejò lọ́wọ́ àdẹ́jẹ́ bí mo wà lára ẹ̀ wọ́n sọ wọn ọ̀gọ̀rọ̀ kírun ẹni tí ọ̀làlù ara fọ̀ ọ̀gọ̀rọ̀ kírun kó lọ wá nu tó lè fàyà sàárè fún yẹn kí yẹn lọ kírun láì ìjà sí kọ́ wà nínú ọ̀dọ́dọ́ ẹgbẹ́ àdọ́gbọ́ nínú tọ́lá ọmọ mi nígbà òun náà ní kí yẹn bá wà mọ́tótó ìmọ́tótó dárí òun náà ní ìmọ́tótó ara bí kẹ́kẹ́ wà lára yẹn bẹ́ẹ̀ náà ní ìmọ́tótó aṣọ bẹ́ẹ̀ náà ní ìmọ́tótó ayé níbi báwọn àyè kan wà tó yẹ pé ẹ̀ṣọ́rìn àti ìbójú wa fẹ́ àpògbọ́dọ̀ kírun níbẹ̀ bí irúbi tó ń dira tó bí mọ́lẹ̀ bí sàárì tó ṣe pé yàrá àti ẹ̀bẹ̀rẹ̀ títí sẹ́wọ́n gẹ̀ẹ́sì gbogbo àwọn mọ́sálásí wa ń bì wọ́n ti sọ wípé ìmọ̀wó àkọ́kọ́ lọ́kọ́ jẹ ní mọ́sálásí ẹ̀hún làwọn ó gbé sí ní mọ́sálásí ẹ̀rí ó gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí bí ilé ìwẹ̀ bí ilé ìgbẹ́ ìyẹn kódà àtúbọ̀ látọ̀ èèyàn gbọ́dọ̀ lọ jí afọ́fọ́ bí kírun. ọwọ́ àti ohun tọ́lọ̀ lè má gbìgbà rẹ nìyẹn nínú ohun tọ́lọ̀ ọmọ kìíní gbà rẹ òun náà ni ádámù sẹ́tìlẹ̀ àwọ̀ kíyẹn má bó òwò kíyẹn má kírun òwò ẹnì kíyẹn tẹ̀ kọ́ mọ̀ káwọn obìnrin lára. Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ nígbà táwọn mùsàlá ń sá pọ̀ kẹ́kọ̀ọ́ àwọn méjì yẹn wọn láwọn obìnrin kan ní pépé tàṣíyàtù nàáríyà wọn wọṣọ bẹ̀sì òwò ni wọ́n wà èyí ó sì máa rí gbogbo bí ọlọ́wọ́n ọba ṣẹ̀dáwó ṣẹ̀dá wọn báyìí bóyá ó jẹni tí ó lára ni o àbẹ́ni tí ó lára ni o àbẹ́ kọ́lọ̀ kan ló ní ní gbogbo ẹ̀ pátálì yẹn máa rí kí ẹ wá lọ gbẹrù ṣe sí ìkọ́ lọ gbé kírun èyí ti dájú náà nígbà ọlọ́wọ́n nígbà rẹ̀ yẹn ìgbà dáadáa nínú àwọn ẹbí pàtàkì èyí tó ìpín òní gbà òun náà ní kí ẹ má kọjú la kíbla nígbà tẹ́lẹ̀ mi ọba wa ni ọba sọ pé à ìbálò sọ pé fàáyésù máa tó ẹ níbi yóò tẹ́lẹ̀ wà ẹ bá ojú ọba mẹ́ ibi yóò tẹ́lẹ̀ rí kẹ́ bára yín ẹ bá àdójúkọ ọba mẹ́ kò síbi kọjú dà ìyẹn fáìlì lórí nǹkan torí áyà yẹn sókè bá lè gbé èèyàn ọmọ kíbla bó èèyàn lẹ èèyàn lágbára àti mọ àbúkọ abọ́síyàn àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ẹ̀rù báyà ìgbé tí mo bá ní kí n wá kíbla táwọn kìíní yóò nira mi mú àwọn kọ̀ǹtíṣàn nìyẹn ẹ̀rù ọ̀tá báyà irun tẹ́sílà látún lè kí láì ní kọjá kíbla ìyá ìbádọ́lá ìyá ìgbé tá a bá fẹ́ yẹn lẹ́fìlà lè yẹn lórí nǹkan ẹ̀kọ́ tó nínú mọ́sálà wọn kò fi ní gbàrún lọ́wọ́ yẹn òun ni kéèyàn má di ìkíláàsì níjà ẹ lọ fáwọn mí kírun fálùjọ tó bá àyè ń kírun fálùjọ tó wọn ń kírun fésù wọn ń ẹwọ ẹni tí ń kírun ọba adẹ́dà ní kírun wọn lè fẹ́ fi gbàgbára àwọn agbára òkùnkùn tí bá ń ẹ̀yẹ́ ti fi èyí ó kírun yẹn ti torí tọ́lọ́wọ́ bá sùhánù kí ẹgbẹ́ náà bá kírun nítorí nǹkan mi kódà torí káwọn yẹn lè rí gan ọlọ́run nígbà ọyá rí ìyá àdùn bèbè nítorí tọ́lọ́wọ́ bá sùhánù fún ìgbà ọmọ àbúmirú ìlàlẹ̀ àbùdùlọ́ mọ́kùlùsù ìnàlá kùtì wọn ọ̀pá wọn ládàá kẹkẹ àbíjú ọdún lọ́wọ́ ọba wọn dẹ̀ sàfọmọ́ ìjọsìn tọ́lọ́wọ́ ọba àti kó àtẹ́bí sọlọ lọ́wọ́ àtàlájọ yà gbé ìdùnnà àgbàlú mi nìyà gbogbo sẹ́yìn òun lè fi dáàmà rẹ̀ kẹsàn-án lórí ẹ̀ ó ní ìṣe pẹ̀lá ní ẹ̀ tàbádà lórí ẹ̀ àyíwádàlá lábẹ́ àníyàn yìí irun tá a fẹ́ kí ni a gbọ́dọ̀ yẹrí rẹ̀ òun ni bá a ti jókòó yìí èèyàn dà níyẹn pé júmọ́ àlòun fẹ́ kí àníyàn yìí ṣe ohun tá a fò wọn ẹnu sọ ẹ̀mí lọ́ máa máa gbé ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ yẹrí ẹ̀ kó fi má jọ nẹ́fìlà lásán níyẹn yẹn á dó lẹ́mí èèyàn wípé irun tí wọ́n fẹ́ kí irun júmọ́ ni irun àyílà ni eléyìí irun nẹ́fìlà ni àyíwádàlá nínú ohun tí irun òfin nígbà òun náà ní kéèyàn má sọ aláìlú nípa jíjẹ nípa wíwọ̀ ìyẹn náà wà ní àwọn kẹta àti mẹ́nuba ṣáájú akólókó lè kàdà استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اتقوا الله عباد الله àwọn ẹ̀fẹ̀ kan kó ṣe pé tí mùsùlùmí bá kó bẹ mùsùlùmí ni o torí mùsùlùmí là ń sọ nípa rẹ̀ ẹrù ọlọ́run ọba tó bá kó sínú ìyàpá yẹn ọlọ́run nígbà rẹ̀ o yàtọ̀ sáwọn èyí tá a mẹ́nu báyìí àkọ́kọ́ sí àwọn ẹ̀sẹ̀ yẹn òun náà ní kí yẹn lọ sọ́dọ̀ yẹ̀mí wò kíkẹ́ ẹ bá ń wò ṣé mo ní rìn ìrora àwọn tí wọ́n máa ń lọ òwò tí mo ní rí ṣé lásìkò yìí ṣé a lè sìnẹ́wó a lè pariwo nínú fámìlì wa ṣé ọmọ yìí sáà lè sìnkú mọ́ rẹ̀ àbí ká má sìn irun ọmọ tó fẹ́ gómìnà ìyọ̀dá sẹ́ ṣe alẹ́ sí lásìkò yá àbá àdéjì ọjà wo ní kí n nínú àwọn ọ̀nà táwọn èèyàn máa ń lọ bí n ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí sómi ni àbínà ẹ bá wò ká bára wa mu àbá bára wa mu sáà máa jà àyíbó ni ó ti jẹ ẹyin náà kò rí sí àyẹ̀wò táwọn èèyàn máa ń ṣe lórí pẹ́lú mi ni a ti mú láti ẹ̀sìn bá àwọn fámìlì ẹ̀ sọ̀rọ̀ lórí kọ́fẹ́ fẹ́yàwó àbọ̀fẹ́ lọ́kọ tóró ti mọ̀ pé sẹ́gun wọn ọ̀rẹ́ wọn ni wọ́n á jẹ́ ẹni ọ̀ dẹ̀ fẹ́ máa sọ́ra fọ́rọ̀ sáfẹ́bí sọ́lọ́lọ́ àṣálàǹsọ ibi lẹ́yìn sàmìlì kì í sara wa ó fi hàn pé kẹ̀bí ọ̀rọ̀ mi ń tẹ̀lé ìrìnsò lómi ìkan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ní ọba túnbá lórí ẹ̀ tó léwu ló ẹgbẹ́ yẹn náà kúkú má dájú tẹ́lẹ̀ ebi tó ọba ti sọ́ọ̀kù sí tàbí ṣùgbọ́n wọn á lórí ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu kì í sara wa mọ́ ń tàkẹ́ àdé ẹni tó bá ti àyẹ̀wò àwọn òṣòfò yìí náà nínú tọ́lọ́wọ́n ọkọ̀ òfin nígbà àrùn lọ́wọ́ yẹn kódà nígbà àrùn tọ́lọ́wọ́n nígbà yẹn ó tún ayàtọ̀ sí gbogbo àwọn èyí tá a mẹ́nu bá yẹn. ìbẹ́ni tí ọba kọjú náà kíbla tí ó wà ní mọ́tótó tí ọ̀la ní ẹ̀fà tó pérun báyìí fẹ́ kí tí ó tí ọ mọ́ra. irúfẹ́ àwọn ẹni yẹn nínú àwọn àlàyé tá a sọ ṣáájú irun ni lásán ọlọ́wọ́n ìrún tó fi kíyàn ńlọlọ́run nígbà bóyá ilà ló ti bẹ́ẹ̀ ni àbálà ń sáré ni àbí mọ́gírìbì ni àbí sáà ni àbásùdà ni àbí nẹ́fìlà kan lọ́yàn ni ìrún yẹn lọ́lọ́run nígbà lọ́wọ́ ẹ̀ nítorí pé yàní máṣe ìkútọ́ yẹ kó pẹ́ lára àrùn yóò pé olóògbóhun dá mẹ́nu báyìí wọn ni wọ́n ń pè ní ṣòro ló ti hà tó sọ́lá àwọn máṣe ìkú tí rùn fi lálàáfíà àtọ́lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam jẹ́ yìí wa nínú hadith tí mo muslim gbé jáde wọ́n mú ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ afákàndà ọ̀yàwó òjíṣẹ́ ọlọ sallallahu alayhi wa sallam kí ẹni yóò tọ́ bá lọ sọ́dọ̀ yẹmí wò ọ̀sẹ̀ ẹlẹ́hu àṣẹ ọwọ́ abiléèrè nípa kankan ọ̀sọ̀lẹ́tùhù lẹ́mùtòkùbẹ́l ọ̀sọ̀dàkọ̀hù ọwọ́ agbá lódodo lẹ́mùtòkùbẹ́l lọ́wọ́ sọ̀lẹ́tù àrùbáyé náà yẹ ìrun ogójì ọjọ́ lọ́lọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ẹni pé yẹn lè ju gbogbo èyí dá nǹkan tẹ́lẹ̀ yẹn lọ. ìrun yìí láti gbọ́ bó ṣe pàtàkì tó yẹ ohun làkọ́kọ́ owó ṣèṣin ro wa lórí ẹjọ́ gbígbà ìgbéyà náà tọ́ba da gbogbo yòókù ọ dájú pé ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n bí ọba fi da gbogbo gẹ̀rẹ́gẹ̀rẹ́ lẹ́yìn ọba ajá pèrè lọ sínú bíi orí burúkú ọlọ́run dákúmá jẹ ká bá ṣe òun ẹ̀rí ìbéèrè tọ́lọ́ fi yẹ níwò yẹn kìí ṣe sọ alam ti hàlì nígbà nígbà wọn lẹ wọn lẹ mọ nǹkan yẹ o kí ni mo gbèrò lẹ́mìí báyìí wọn abẹ́rẹ́ sí ní parọ́ ẹ̀ irọ́ lẹ̀ ń pa ẹ̀mọ́ kẹ̀kẹ́ àwọn ìdarí ni wọ́n àbá yìí ọ̀tọ̀ ní tí mo gbà lérò ọ̀tọ̀ ní ọdẹ sọ yìí. tọ́ba jẹ́ sì béèrè kò sí kẹ̀kẹ́ lórí ẹ̀gbẹ́ nìyẹn fẹ́ sì dánwò fẹ́ nìyẹn rírọ ẹ̀ náà ṣẹlẹ̀ lójú ayé àtẹ̀bí sallallahu alaihi wasallam ẹnìkan ló ń bọ̀ kọ̀ọ̀kọ̀ òjijì ọlọ́run wọn sọ súrà kẹ́kẹ́ alẹ̀ fún mílíọ̀nù kí lè kọ súra yẹn ọba bẹ̀rẹ̀ sí wí wẹ́rẹ́wẹ́rẹ́ ìdí ọlọ́run bá sọ̀rọ̀ nílé omi kó lọ́dọ̀ rẹ̀ tẹ̀mọ̀ pé tá a bá sọ wípé àgbọ̀dọ̀ lọ bí lè ra àdìgbò jíjẹ ọlọ́run ẹ̀ lọ serú béèrè mẹ́ adẹ̀rí mọ àwọn ẹni ìsájú ẹni tí wọ́n máa ń fi àwọn tí wọ́n láwọn ọmọ ọ̀gá ìbù mẹ́ẹ̀ tí wọ́n á fi léèrè èké ní ẹyọ ló ń pa ó mọ̀ kẹ̀kẹ́ rárá tó nípa bẹ́ẹ̀ ìyẹn jẹ́ ọlọ́run ọmọ mi nígbà lọ́wọ́ yẹn ìkejì nínú àwọn ìtọ́lọ́ wọn kò ní gbà rún wọn nígbà tí wọ́n bá dẹ́sẹ̀ ọwọ́ àti hadithi jáde látọ̀dọ̀ jẹ̀rí ìrùsùn abdullahi ṣẹlẹ̀ jẹ̀rí wọn ni òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ ibi ìdá abakọlẹ̀ abudu láàbù kálọ̀láàbù sọ̀dá ẹrú bá ká mọ́kẹ́ lọ́wọ́ ẹrú tó ní ìtumọ̀ ẹrú yìí gbẹ̀yìn ọlọ́run mú ọmọ òkúta ọmọ àwọn mùsùlùmí lọ bá àwọn kèfèrí jà kèfèrí lómìnira wa mú lẹ́rú àbí wọ́n bọ́kùnrin yẹn náà lẹ́rú ọkùnrin tó wá mú lẹ́rú tó ń ṣiṣẹ́ fún wọn yẹn ọwọ́ akábọ́kẹ́ lọ́wọ́ fún ẹni tọ́lá wọn kò ní gbàrún rẹ̀ ni àwọn olùmẹ́nu wọn kò fún ipe irun yìí ó ti kúrò lọ́rùn rẹ̀ ṣùgbọ́n kò ní gbalada lórí ọ̀hún làlàyé dàgbé inú ẹni tọ́lá wọn bọ̀ ní gbàrún rẹ̀ láwọn omi sọ́ra tẹ́tẹ̀ yìí wọ́n tó ajá sí pé ìlú sẹ́yìn yàní bizad àwọn tún gbẹyẹ bí ẹsẹ yìí àwọn ni wọn ta gbogbo àwọn ìlú mi yọ kọlọńkọlọ àwọn àti ìròyìn bí burú kí lẹsẹ náà òun ni ẹsẹ yìí máa mutí ẹsẹ yìí máa mutí ètò ìgbé tó ọba ti ń kọjá lọ bóyá o gbé rẹ bóyá láti sálú ni àbẹ́kùnlé ni ọ̀sán tó ju títì lọ gbogbo ní ọba ti ń rí ọ̀kadà ti ń kọjá bíi márùn mẹ́fà sókè lọ sọ̀rọ̀ dáadáa wọ́n mú gbogbo mú bẹ́ẹ̀ pàpà jùlọ látàlẹ irúfẹ́ àwọn ẹlẹmẹ àwọn ènìyàn fẹ́ pàrònú rẹ ẹ dákun tó bá parí ọkùn sí ọba parí ọkùn sí ẹsẹ ìrònú òní padà ìrònú yóò tún padà kọ́dà yóò tún lágbára sí ní dáàbò sí àtúntì gbéra nínú lẹ ẹnu mi tó àtúntì gbó yóò tún àfẹ padà síbi ìrònú rẹ. anabi sọlọlọ asalamu hadith abdullahi ibn amr wọn lè ti sọlọ sọlọlọ asalani ẹni yóò tọ́ bá fòtí lamutu balamu salatu arba'in sọba ha irun ogójì ọjọ́ òní gbà lọ́wọ́ tọ́ba túbá ọlọ́run ọgbà lẹ́wọ̀ tọ́ba tún padà wọn kò ní gbogbo yí ọjọ́ tọ́ba tún túbá ọlọ́run ọgbà lẹ́wọ̀ àwọn ọ̀nà máa alẹ́ ni wọ́n kó wọn ti fẹ́ rí ọ̀pọ̀ tí tọ́ba kírun lẹ́yìn tó ti mutí yóò tó ti mutí tí ó mu tán pẹ̀lú gbogbo májèmú dáadáa tí ó ti sí kan náà wọ́n torí gun ọ̀run kò sí òrùn lọ́rùn ẹ̀ mọ́ kò sì ní tún gbèsè rẹ̀ ti sùn náà kò ní gbàlá dábọ́ bá kírun yẹn kò sì gbọ́dọ̀ má kírun àwọn àhàdìsì kan tó wà tí wọ́n ka àwọn ẹni tó ṣe pé wọn ò ní gba ìrun wọn wọn ò ti gbọdọ̀ má jù pé pé apá kan ọ̀rọ̀ àwọn olùmọ̀ wà lórí ẹ̀ dáadáa nínú ẹ̀ àdébí sọ́lọ́ sálá ní àwọn ẹni mẹ́ta kan bẹ̀ nínú àdébí jáde Abdullahi rọ̀jì ọlọ́sálá àjù wọn là níbi sọ́lọ́ sálá ní àwọn ẹni mẹ́ta kan bẹ̀ ọlọ́run ò ní gba ìrun wọn ó dẹ̀ iṣẹ́ dáadáa wọn ò ní lò àti wí kàtà ẹrú tó sá mọ́gà ẹ̀ lọ́wọ́ tí a fi padà sọ́dọ̀ ọ̀gá ẹ̀ tí ọ wá máa ṣe bó ti tó àti bó ti yẹ lábẹ́ ọ̀gá rẹ̀. nínú wọn ọ̀hún náà ni al-mar'atu as-sakhitu 'alayha zawjuha ìyàwó lọ́kọ rẹ̀ bínú sí wọ ẹgbẹ́ kí lọ́kọ ó ṣe torí gbọ́ ọ̀rọ̀ náà àdáwò ni o kí ẹ má gbọ́rọ̀ ọ̀kọ̀ lẹ́nu ní òní ìwòsàn ọba tí ó ṣe tọ́wọ́ àjọ lọ́hùn ọjọ́ lọ́hùn ṣùgbọ́n àlùjáde rẹ ni òun náà dẹ̀ nínú rẹ ẹ wọ́n bá débi sallallahu alaihi wasallam orí arábìnrin kan ọwọ́ abílẹ̀ rẹ̀ yìí pé àdáàtú báyìí ní ta ǹjẹ́ wọ́n ti lọ́kọ bí obìnrin yẹn ní bẹ́ẹ̀ ni ànábi sallallahu alaihi wasallam ni lọ́wọ́ bóòlù ti rí sọ́kọ ẹ̀ wo bóòlù ti rí sọ́kọ ẹ̀ tó o bá ń bára lẹ̀ o máa ń jẹ níhò níbi gbogbo ohun tó bá ti ní ìdí rẹ bí a rẹ òun làlù dẹ́mẹ̀ rẹ òun lẹ̀ nílẹ̀ rẹ nínú ẹni tọ́lọ́ wọn kò gbá dáadáa rẹ tí ò gbá àrùn rẹ òun lóbìnrin tọkọ rẹ bínú sí títọkọ yóò fi yọ jù. níbo mi wọn láwọn ẹni fẹ́ tàyọ̀ wà nù rẹ ẹni tó ṣe lè mọ́kù fáwọn èèyàn àwọn èèyàn dẹ̀ ṣe ìṣẹ̀ wọn fẹ́ kọ́ ṣáájú àwọn ẹ̀rí níbo mi nínú ẹgbàá wà mí nínú àdìgbọ́ lọ́wọ́ kò ní gbà àrùn wọn. òun náà lẹ́nu tó ṣe yí pé rọ́jò ló ní àtàdé dára àwọn bá parí lòun ó tó dé nìyẹn wọ́n ti kírun tán nígbà yẹn lòun ó tó sẹ́wà dé ìfẹ́ wọn á tèmi náà ẹnì pé yẹn ọkọ̀ láwùjọ gbogbo mọ́sálásí kẹwàá ńlẹ̀ ní sí gbogbo aládé máa ń sọ fún wa mọ́sálásí tó bá wà lẹ̀ tó pé wọ́n táwọn yẹn ti ń o ọlọ́run fi dùn sí wa túnlẹ̀ sọ́lọ́ òní gbàrú ènìyàn pé nígbà wọn bá parí wọn ẹni tó yẹn dẹ̀ ṣe déédéé fẹ́ ni yóò kírun sásìkò ẹ̀ òun làlàyé òun dáhùn sọ yẹn bẹ́ẹ̀ náà ẹ̀lẹ́ tó ṣe fi ọmọlúwàbí báyìí òun lòun mú sẹ́rú díẹ̀ gbogbo àwọn ẹ̀fẹ́ yìí àwọn ẹ̀yà báyìí èdè ìpè ń tìtorí rẹ ọlọ́run òní gbàrú lọ́wọ́ èèyàn ká sọ́ra fún àbí ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ èyí tó ti kọ́ da àti صدع عبد اللهم اقبلنا وتقبل منا صالح الأعمال اللهم تقبل صلاتنا وجنبنا مخالفات ترد بها صلاتنا اللهم أعنا لترك ما يغضب رب في نيجيريا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنبياء الله وبارك ولا الله نقمت على الإقامة gbogbo ohun tí ń jẹ́ dáadáa tá a fi ń tẹ̀yọ́ ọlọ́run ọlọ́dàkùnbá lọ́wọ́ wa ìrún wa dáńkì ọlọ́dàkùnbá lọ́wọ́ wa àwọn ìyapa tó ṣe pé ń tìtorí ẹ̀dẹ̀ ọlọ́run ló fi kọ̀ọ̀rọ̀ wa lé wa lọ́wọ́ ọlọ́dàkùnjá lè jìnnà sí o ọlọ́run dákùnrin wa lọ́wọ́ yá lè pa ti gbogbo ohun tí ó fi wọ ọlọ́run ọba dẹ́dà nínú nàìjíríà ọlọ́dàkùnjá lè sí wọn bẹ̀rù gbogbo ohun tí ó fi wọ ọlọ́run ọba dẹ́dà nínú ní nàìjíríà nínú ọ̀rọ̀ ni nínú ìṣe ní ọlọ́dàkùnjá lè sí wọn bẹ̀rù wọ́n á forí فوزك يا فوز عنوا قوايا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتكم ورحمة الله تعالى